والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال تعس عبد الدينار وعبد الدرهم وعبد الخميصة إن أعطي ربي وإن لم يعط سخط تعس وانتكف وإذا شئت فلن تقش طوبى لعبد آخذ بعنان فرسه في سبيل الله أشعف رأسه مغبرة قدماه إن كان في الحراسة كان في الحراسة وإن كان في الساقة كان في الساقة إن استأذن لم يؤذن له وإن شفع لم يشفع أخرجه البخاري Abu Huraira ló ń bá àtàlékún yọnu rẹ̀ fún ọ gbogbo àwọn ọ̀gá wa sọ̀hábà anábùwà Muhammad sallallahu alayhi wa sallam ó ní òjíṣẹ́ Ọlọ́run àlékún kí á ti gẹ̀ẹ́ lọ àmọ́ bá nàbí o lọ àrùn sọlá ọlára ń kí ànábì wí fún wa ó ní dáìsà abidu dinar wa abidu dirham wa abdul khamisa khamisa ànábì ní àwọn kan bẹ abidu dinar ẹrú owó dinari ni wa àwọn kan bẹ abidu dirham ẹrú owó dìrẹ́hàmù àwọn owó tí wọ́n ń ná gbà náà nù ìgbà táwa náà wí lónìí já ẹrú náírà lélẹ̀ ẹrú dọ́là lélẹ̀ ìtumọ̀ kéèyàn jẹ́ ẹrú fún náírà àbí dìrẹ́hàmù àbí dìínà ìtumọ̀ náà ni pé ńjọba ti rí wọn nìkan ni. ọmọ pé nǹkan dànù ibi ọba ti rówó lọ́dà lọ́dọ̀jẹ́ ìdí ọba ti ti rí dírẹ́hámù tí ò rí bí náà rí ọ̀dàrú kọ́dà bọ́ jẹ́ ọ̀nà àdìjẹ́ náà tí wọ́n ń kówó ń bẹ̀ òṣòwò ń bẹ̀ ẹlòmíín náà ń gbé gbèrú ayé báwọn lónìí o kọ́dà bí ọba ṣe ń tí ọjẹ́ mọ́tọ́lọ́ọ̀ náà yóò retí pé sọwọ́ jáde. bówó ọba ti ní jáde ẹ̀yìn rí o ọba ti wá máa polú ọ̀nà tó náà mọ̀ pé inú àwọn ọ̀nà jahannama ti ń bẹ láyé o yóò sówó ń bẹ́ńbẹ́ gbogbo ẹni ọba ti bọ́rọ̀ ti débẹ̀ ọ sọ̀rọ̀ ẹ̀dẹ̀rú kínní owó nù ọlọ́mọ o tún tẹ̀síwájú ń sàlàyé ń ta wí ní ẹni njọ tẹ́rẹ̀ rìn lẹ́nu ẹ̀ tẹ́rì sínú rẹ̀ ó dùn in all prayer njọ tí wọ́n bá fún lówó ni o ṣòro wá àtúntẹ̀ lè ṣe fẹ́ lómìn tí ọba ti ọba ti gbé ọ̀nà owó yìí èyí tí ó wọlé tí lè tí ó ṣe kí ni tó mú owó wá o. ọ̀ ilẹ̀ mi yóò tọ́ sáfù bẹ́ẹ̀ bá ti rí i tí ń bínú ọ̀fun ni o ọwọ́ ọrùkúwọ́ jáde kò rí ni o gbogbo ìbínú tí o jù báwọn lọ ànábì lẹ́ni ọba rí báyìí abudu dina abudu adira ẹrù dina rí ẹrù dirahamu ẹrù náírà nù ìjẹ́rù gbèsè ayé bẹ́ẹ̀ lọ́lọ́run fẹ́fẹ́ mi àtẹ̀yìn kàdà rárá o ànábì ní táyì sáwà ń takà wà ìdá ṣí kàfàlà ń takọ̀ṣì. àwọn ọ̀rọ̀ yìí bí ìgbà táwa náà ń pé a ó burú fún o ànẹ́bí ní kọ́dà níbi tí ń lọ nìbẹ́gun bá gún lẹ́sẹ̀ kò ní rí èèyàn bá yọ o rí èèyàn bá yọ àwọn ọ̀rọ̀ báyìí ànẹ́bí fi ń dẹ́rù gbà fi ń kìlọ̀ o kéèyàn sọ rẹ̀ dẹ́rù ẹ̀rù owó kò nǹkan ní orí ó dùn sí nǹkan bá tara rẹ̀ ó yá sí ọ̀nà ìṣòwò ọyọ̀ mẹ́. kọ́dà kan bá àjọ náà ná mo ti wí. nǹkan sì rí tí ó máa darí kodò tara rẹ̀ ò ní yá ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ tí olóhùn ń bọ̀ kò sówó mẹ́. ọ̀hún mọ̀ntà àti wọn kí lọ́ọ́ da kí ni ọ̀ da àfi ìbolówó ti jáde ànábì níwà ìgbésí ayé bí ọ̀dá o sallallahu alaihi wasallam. Fúba lè abidin áfíbùn bẹ̀rẹ̀ náà ní fárọ̀tì ànábì ní arákùnrin kan irú ọlọ́run kan ọmọ sí kú oríire lẹ́yìn tá ànábì júwe tí ọ̀dá ọ̀fẹ́ júwe tí ọ̀dá fún wa ni. Fúba lè abidin á ní náà máa kú oríire o. فلنطن أخذ بعنان فرسه في سبيل الله ẹsìn ní ń gùn ní àbí nǹkan mi táwa náà ń gùn lónìí ànábì ní ọmọ ẹsìn rẹ ó gùn aṣááfá rásùhù ní ti ń gùn káàkàkà nínú eku ẹsìn tẹsẹ̀ bẹ eku eku ń bù sókè ọmọ gbogbo orí rẹ lójú ọ̀nà àtọ̀lọ́ọ̀. مغبرة قدماء إن كان في الحراسة كان في الحراسة الدنيا تسيره تركبه النبي صلى الله عليه وسلم قواني كيا ببنتو فيسي في سبيل الله النبي جاء بمبنه tójú ọ̀nà tọ́lọ̀ lélẹ́yìí kì í sọ̀rọ̀ owó jáde àbí ọ̀jáde. a ṣé ọ̀nà yọnu ọlọ́run a ṣe ń tá a fẹ́ ṣe yìí àtàfi dáàbò bo ìsìláàmù tàbí jáwé ìrìn ọrẹ sìn Ọlọ́run ṣe kódà bí ọ̀nà ní wàhálà ànábi ní fi ṣèrà ọ̀sà kọ̀ wá ní kíá bàbá sàpè mẹ́ta mẹ́rin bíi pàǹṣẹ nǹkan torí tọ́lọ́run náà ẹnìkan ní ọ̀sà wà wájú ẹnìkan ní ọ̀wà lẹ́yìn ẹnìkan láti àwa fẹ́ sùn ìwọ́n sùn ẹ̀kọ́ tó ànábi ń kọ́ ànábi ní òun ò ní kíá bí ẹ bá fi sí kánà fi ṣèrà àṣà bẹ́ẹ̀ bá lóun lọ́kàn ẹ̀yin lẹ́sọ̀ lé lónìí o ẹ̀yin ni ẹ sọ wa o ọlọ́run ní sọ wa o àmọ́ káwa náà ṣe kí ni ká sóògùn àbámọ̀ o tàbí gbogbo wa bá sún ẹ̀yin lẹ́dùn o yóò ti lè mọ oníkíá fi ṣèrà àṣà. wọ́n kánà fi sáàkọ̀ bẹ́ẹ̀ bá sì ní èyí tó kàn lónìí ni pé àwọn máa lọ wájú ẹ̀yin ẹ̀dúró lẹ́yìn torí pé nǹkan bá fẹ́ aburú kan bá fẹ́ ṣe kí bá fẹ́ jáde ní ọba rárá mọ́ sílẹ̀ nẹ́bí nǹkan wà ní pé sọlọ sọlọ. bàbá là ń ṣe nǹkan torí tọ́lọ̀ náà ẹ má jẹ́ a máa yàn yí tí a rò pé ewu bẹ́ẹ̀ kéré àbí ìta rò pé ní eléyìí ah, rọ̀ lọ́rùn àti bí wọ́n bá wù ọ́ pé a ah, pẹ̀lú tọ́lọ̀ ṣe fẹ́yìn yìí agbára ló ní ni owó ló ní ni ẹ̀kọ́ kan ló ní ni nǹkan kan lọ́lọ́run ní kí ọmọ ṣe tí wọ́n rí i pé wọ́n máa jà wọn yòókù wá irú àyè báyìí o ẹ̀yìn lẹ́yìn lè di mọ́tò ẹ̀rẹ́ lómi ńlẹ̀ wọ́n ti á wájú òun lèmi fẹ́ wá ẹ̀yìn lè dúró lẹ́yìn wọ́n sì rí i pé kò dúró lẹ́yìn ní òfin wúlò àpẹẹrẹ la nàbí ti ń lélẹ̀ o sọlọ sọlọ ẹni pé gbogbo ibi tí wọ́n bá fíìlì bóyá ìwọ mùsùlùmí ibi tá a rò pé ẹ lè bí fún ìsìláàmù ni ibi tá ẹ lè bí fún muslim community ni mọ́kíá kódà bí ò ṣe ibi táwọn èèyàn ó ti mọ̀ ọ́ ara ń dá nẹ́bí ń bínú. àwọn kan ni wọ́n máa gbókọ wọn ìwọ kan ní bí àṣà Yorùbá wọ́n ní kíní kan ti ń dó lórí omi ni ẹni tí onílù rẹ̀ ń bẹ ní kíni ń bẹ ń sálẹ̀ omi bọ́ba ti pé ìsàlẹ̀ omi ni wọ́n tò wọ́ sí pé bọ́ọ̀bá sì lùlù ni n ti ń dó lórí omi òun ò ní jó àfi ṣàpèjúwe ni o àpéyàn ọmọ ẹjọ́ máa lùlù o àyè á àwa kan ní á á á ni wọ́n rí ń ta àmọ́ wọn ò lè rí àwa kan ta àfi káwọn kan wà nílé mọ wàá jà ṣe gbogbo gbà èmi nìkan náà lẹ́ẹ̀ máa wá ní kémi ọmọ kémi ọmọ dúró lé bá bẹ̀rù ni ó ti wúlò ànábì ló ẹni ọba rí bẹ́ẹ̀ sọlọ sọlọ túùbà kàkíkó líle o ànábì ní kọ́dà rú ẹni yìí ẹni star ghana àwọn èèyàn wọn lè má mà sí nǹkan kan ó sì jẹ́ bàbàrà lọ́dọ̀ ọlọ́run débi pé bọ́ bá àwọn èèyàn wọn lè má dàrú wọ́n ń ṣẹ́fà alẹ́mú ṣẹ́fà kọ́ra bá bá tẹ̀lé èèyàn lọ sí pẹ̀kẹ́ ẹ dákun ọ̀tẹ̀lẹ́ lámọ́yìn wá pé kẹ́ ẹ bá ẹ fún níyàwó tó fẹ́ fẹ́ ni àbí iṣẹ́ tó lòun wá ẹ bá wa fún kọ́dà àwọn èèyàn wò pé ìwọ ìwọ yìí ọ̀hún tó ń bá èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èèyàn ńlá sì ní lọ́dọ̀ ọlọ́wọ́ ẹ wo àpẹẹrẹ ńláńlá méjèèjì tá a nábì àpẹẹrẹ ẹrú owó wọn ọmọ nǹkan kan ju ìbò ní náírà ó ti jáde lọ tí yẹn bá bọ́rọ̀ yẹn débi pé kò sí ní tí ń wọn kí lọ́ọ́ dáa ènìyàn dá bí ọ̀pọ̀lọpọ̀ tó ń gbáyé lónìí kọ́lẹ̀ lómi ọmọ sọ́ńtà pé a yóò bá ti sọ owó ń bẹ́ o kọ́lá ń bí ọ̀rọ̀ ẹ̀sìn àti bá a débẹ̀ nísìn. ọ̀fìn máa pe ní kọ́lá ń gbà ní ìwọ́n máa wàá wo bẹ̀ lálàá nábì wíwọ̀n àti bọ́rọ̀ ẹ̀sìn àti à ń ṣiṣẹ́ fẹ́ sìn ní nàìjíríà nílẹ̀ yorùbá débi pé kọ́dà ìwọ tí wọ́n fọkàn sówó ń bẹ́ àwọn èèyàn ó sì máa suspect rẹ pé ẹ múra kankan ẹ máa jí wọ́n rí mẹ́ torí pé òun ò lè ṣerú tí wọ́n ń ṣe wà àbí kí nǹkan yọ ẹlòmíràn wa torí gba òun ò lè mọ bóun bá múra kankan nísìnyí ó rò pé nítorí wọ́n rí mẹ́ ni wọn torí yọ̀ǹkùn làpẹrẹ kejì tá a lẹ́bi mú wa wọ́n máa bá tiẹ̀ lọ fọ́lọ́ torí náà ẹ̀dá kan àpẹrẹ ńláńlá méjì lànàbí ti lélẹ̀ yìí o èyí tí ọ̀dà ọ̀sọ́ èyí tí ọ̀dà ó kí ẹni tó bá rí bẹ́ẹ̀ kú oríire lẹ́ni tí èyí lùkò kọ̀ lùkò fún ọkọ̀ kọ̀ wá wọn mọ̀ ń fọ́lá àwọn èèyàn náà dá mà èèyàn ńlá sì ní lọ́dọ̀ ọlọ́run ní bá ń ṣe jẹ ìgbọ́n bá ní á ah, ìwọ lọ́yọ̀ wà níbí kọ́lá bẹ́ẹ̀ nìkan ní mà bí ọba sì ṣe ń ti ń ṣe àwọn tẹ́ ń rí ń ta àwọn iṣẹ́ wọn ní nítumọ̀ ànábìlẹ̀ ni ọba rí bẹ́ẹ̀ kó lè kò sí ní tí gbogbo ń ta kàkálẹ̀ ní ń túmọ̀ ju pé kí ni àlùfẹ́fẹ́lá sincerity kéèyàn máa ṣe nǹkan tọkàntọkàn nítorí tọlọ́ọ̀ ẹ̀yìn ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ tóòbà anábì ló kó rire ọlọ́mọṣà sì rí wa lólórí rẹ wasalli allahumma wasallim wa barik ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi wa iyyakum.